lágbára o ọlọ́run nineteen thirty ó máa lágbára o ọlọ́run bàbá lọ́la ó máa lágbára o ah ọlọ́run nineteen thirty ó máa lágbára o ọlọ́run bàbá lọ́lá ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ọba ńlá ti ṣohun ńlá alátìlẹ́yìn wa agbára wa ààbò wa ìgbéró wa àpáta ìgbàlà wa ẹni tó ṣààbò lórí wa Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí ìparí oṣù keje ọdún yìí, Ọlọ́run tó dúró tiwa, Ọlọ́run tí ń jẹ́ ìmìnì, a fi ògo fún orúkọ rẹ̀ nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Olórin yẹn ló wí pé àánú rẹ̀ dúró àánú rẹ̀ dúró láéláé, àánú rẹ̀ dúró bàbá, àánú rẹ̀ dúró láéláé lórí àwa àyànfẹ́ ọmọ rẹ̀ àánú rẹ̀ dúró láéláé ọlọ́run tó ṣílẹ̀kùn àánú rẹ̀ sílẹ̀ fún wa ikú ò wọlé tọ̀ ọ́ ọ̀rùn ò wọlé tọ̀ ọ́ ìdààmú ò wọlé tọ̀ ọ́ wàhálà ò wọlé tọ̀ oko bínú ẹlẹ́yẹ ò bá ọ́ mo dá ògo padà sọ́dọ̀ ọlọ́run lórí ayé ìwọ olùgbọ́ mi lórí ilé rẹ ní gbogbo ọ̀nà rẹ Ọlọ́run tó ṣe Alpha àti Omega rẹ fún gbogbo ìrìn àjò oṣù kejì ọdún yìí. Ọlọ́run tí ò jẹ́ ó farapa, Ọlọ́run tí ò jẹ́ bí ó débá ọ, Ọlọ́run tó sáàbò lórí ẹ. Mo wí pé ògo ni fún orúkọ rẹ̀. Mo fi ọ̀sẹ̀ tuntun yìí tó tún jẹ́ ìbẹ̀rẹ̀ oṣù tuntun, mo fi lé Ọlọ́run lọ́wọ́ nínú ayé rẹ. Mo gbé ayé rẹ lé ọwọ́ Ọlọ́run lọ́wọ́. Mo gbé ilé rẹ lé ọwọ́ Ọlọ́run lọ́wọ́ ọlọ́run àmì àwọn wòlíì tó ní gbogbo ipá àti agbára ní ìkáwọ́ nínú oṣù yìí ọlọ́run yóò tọ́jú rẹ nínú oṣù yìí ọlọ́run yóò pa ọ́ mọ́ nínú oṣù yìí ò ní fara pa nínú oṣù yìí mo wí nípa agbára ẹni tó ní ayé àti ọ̀run ò ní gbọgbẹ́ ẹ̀mí òkùnkùn nínú oṣù yìí jehova ẹni ìyanu yóò jẹ́ alfa rẹ yóò sì jẹ́ omega rẹ níbi tí ojú àánú rẹ̀ kò ní bá ọ dé lórúkọ Jésù ẹsẹ̀ rẹ ò ní yà níbẹ̀ mo gbàdúrà nípa tìrẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìrìn àjò oṣù kẹta ò ní po rírí ẹkún ayé ò ní rí ọmú ayé ò ní rí ọpa wọn ò ní pa ọ lórúkọ Jésù Kristi bí o ti ń gbọ́ mi tó ń gbọ́ ohùn yìí lórúkọ Jésù bí ilẹ̀kùn oṣù titun ọdún yìí bí Ọlọ́run ti ń ṣe nínú agbára rẹ̀ ni mo gbàdúrà nínú oṣù yìí agbára tí ò ṣe kógun jà agbára tí ò ṣe sá lọ́gbẹ́ agbára tí ò ṣe dènà dè agbára tí ò ṣe fìjà lọ nínú ìjọba òkùnkùn agbára tí ò ṣe wádìírídìí agbára tọ́nú rere kì í dín mọ́ lórúkọ Jésù ó yá gba agbára titun èyí tó fi rìnrìn àjò oṣù yìí tí ọ̀nà ire gbogbo yóò máa là fún ọ ní orúkọ Jésù ó yá gba agbára Ọlọ́run agbára tí ó sọ ìmọ̀ta dasán agbára tí ó sọ èrò ibi ìka ènìyàn di òfo agbára arọ́bí dànù Jehovah agbára tí ogun àtiléwá òfin ní borí rẹ̀ agbára tí ogun òkùnkùn ò fi ní nípa lórí rẹ agbára tí ogun amọ́niṣe ni ò fi ní nípa lórí rẹ tí ó mú kí ẹlẹ́rù ó máa gbẹ́rù rẹ agbára má darí kan olódùmarè tó fi rìnrìn àjò sùn yìí ní ìrọ̀rùn lórúkọ Jésù ó yá gba agbára Ọlọ́run àwa má rí di agbára rẹ agbára bíi iná agbára bíi àrá agbára ìjìnlẹ̀ lórúkọ Jésù gba agbára Ọlọ́run Ògo ni fún orúkọ Olúwa. Oṣù kẹta ọdún yìí lórúkọ Jésù yóò fọ rere fún ọ. Oṣù kẹta ọdún yìí lórúkọ Jésù Olùgbàlà àdáwọ́lé rẹ yóò yọrí sí rere. Mo béèrè divine connection ìsopọ̀ láti ọ̀run wá pẹ̀lú àwọn olóore, àwọn tí ó ṣàánú rẹ, àwọn tí ó gbé ọ dìde, àwọn ènìyàn tí ó yí ìtàn rẹ padà sí rere. ẹ̀mí mímọ́ kó kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ má àwọn abiyì ènìyàn má àwọn ènìyàn gidi lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kó kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ ògo ni fún Ọlọ́run wa oṣù yìí yóò oṣù ara yóò tu ọ́ oṣù yìí tó jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí tó jẹ́ ìbẹ̀rẹ̀ oṣù tuntun lórúkọ Jésù olùgbàlà òní ní ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ mímọ́ rẹ mo gbé e nípa tìrẹ lórúkọ jésù kristi ti násàrẹ́tì nínú ìrìn àjò oṣù yìí tá a bá rí ibikíbi ní ibikíbi tí a ti ń dáná ogun nípa tìẹ lórúkọ jésù ẹ̀mí mímọ́ kó gbé ọ níjà ẹ̀mí mímọ́ kó jà fún ọ gbogbo ọfà kọfà nínú ìgbéyàwó rẹ nínú iṣẹ́ rẹ ọfà ìpọ́njú ọfà òkúta ọfà gbèsè nínú ayé rẹ tó lè mú kó o má láyọ̀ bí o ti ń gbọ́ mi tó ń rí àmì ṣe iná ọlọ́run kó ti ọfà náà jáde iná ńlá Jehovah kó ti ọfà náà jáde ọfà kò lẹ́rọ̀ látọ̀dọ̀ àwọn eléwu ènìyàn tó ti bà ọ́ tó ti bà ìrìn àjò ayé rẹ àánú ńlá ọlọ́run tó ti ọfà ìpọ́njú ọfà mọ́ṣerere jáde nínú ayé jábẹ́sì lórúkọ Jésù nínú ayé rẹ kó ti ọfà náà jáde bíbélì wípé nínú ìwé òwe orí ìkẹtàléní ogún proverb twenty three verse eleven ó wípé a nítorí pé olùràpadà wa ó ní agbára yóò gbé ìjà wa jà ìyẹn àwa tirẹ̀ olùràpadà tó ní agbára ni mo pè alágbára lórí alágbára gbogbo òkò alágbára nínú ayé rẹ ó yá kó rán dànù gbogbo iṣẹ́ ibi alágbára ìka ènìyàn lórí ayé rẹ lórí ọmọ rẹ lórí ìgbéyàwó rẹ alágbára lórí alágbára lórúkọ Jésù ó yá kó báṣẹ́ náà jẹ́ ohun tọ́lọ́run ò dámọ́ tó ń farahàn nínú ìrìn àjò rẹ tó mú omijé lọ́wọ́ mo pé alágbára lórí alágbára tí ń ba sí alágbára ayé jẹ́ lórúkọ jésù ó yẹ kó ba iṣẹ́ náà jẹ́ lórúkọ jésù olùgbàlà gbogbo ipá àti agbára tí ọlọ́run fi ń jí ọlọ́run yóò fi jà fún yóò gbé ọ lékè àlá ibi ìran ibi kò ní ṣẹ lórí rẹ àròkò burúkú tí ẹ̀mí òkùnkùn pa lórí ọkọ rẹ lórí aya rẹ lórí iṣẹ́ rẹ lórí ọmọ rẹ nínú ìrìn àjò oṣù tuntun yìí lórúkọ Jésù ẹlẹ́rù ibi kó forí ara ẹ̀ gbé ẹlẹ́rù ọ̀ràn kó forí ara ẹ̀ gbé ẹlẹ́rù ikú kó forí ara ẹ̀ gbé ẹ̀dákẹ́dá tó lóun fi kú dọdẹ rẹ òun tìka lára rẹ yóò gba kú rẹ kú ènìyàn kéèyàn tó lóun fọmọ rẹ rúbọ tó lóun fọmọ mi rúbọ lórúkọ Jésù olùgbàlà yóò sọ ẹ̀mí ara rẹ nù òní jẹ̀koro ibi òní bá ọ ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa ní ìjẹjọ mo bá ọ̀wọ́ ọmọ ọlọ́run sọ̀rọ̀ lórí ìbùkún ọlọ́run eléyìí tí bẹ nínú ìgbọràn ìbùkún tí bẹ nínú ìgbọràn sí àwọn àṣẹ olúwa ọlọ́run àwọn ọmọ ogun mo bá wa sọ̀rọ̀ nínú ìwé proverb orí kẹta ìyẹn ní ọ̀sẹ̀ tí ó kọjá àwọn ìbùkún ọlọ́run tí bẹ nínú ìgbọràn lónìí mo fẹ́ ka wo ìwé Deuteronomy, Deuteronomy chapter eh, eight verse one. Ó wí pé gbogbo òfin tí mo pa láṣẹ fún ọ ní òní ni kí ẹ̀yin kí ó máa kíyèsí láti ṣe é, kí ẹ̀yin kí ó lè yè. Ìbùkún tí ń bẹ nínú pípa àṣẹ yẹn mọ́ nìyẹn. Ìbùkún tí ń bẹ nínú pípa òfin Ọlọ́run mọ́ ìbùkún tí ń bẹ nínú ṣíṣe ìfẹ́ Ọlọ́run. One, kí ẹ̀yin kí ó lè yè. Ìkejì, kí ẹ̀yin sì máa pọ̀ sí nínú rere gbogbo. Kí ẹ̀yin sì wọnú ilẹ̀ lọ, ìyẹn bó ti ń lọ nínú oṣù yìí. Kí ire gbogbo tí ń bẹ nínú oṣù yìí kó lè jẹ́ tiẹ̀. Lórúkọ Jésù Olùgbàlà ẹ̀mí àti orí ọ̀fẹ́ láti pa àṣẹ ọlọ́run mọ́ láti pa àwọn àṣẹ rẹ̀ mọ́ àwọn òfin rẹ̀ mọ́ á bí àmì rẹ̀ ti ń gòkè ẹ̀mí mímọ́ kó yọ̀ǹda rẹ̀ fún ọ. nínú ìwé Ditalórómì yẹn náà ni orí ìkejìdínlọ́gbọ̀n Ditalórómì chapter twenty eight ó wí pé yóò sì ṣe bí ó bá lè farabalẹ̀ gbóhùn Olúwa ọlọ́run rẹ̀ láti kíyèsí àṣẹ rẹ̀ tí mo gbogbo tí mo pa láṣẹ fún ọ lónìí ǹjẹ́ olúwa ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn olúwa ọlọ́run rẹ àwọn ìbùkún tó wà bẹ́ẹ̀ nìyí ìbùkún ni fún ọ ní ìlú ìbùkún ni fún ọ ní oko ìbùkún ni fún ọmọ inú rẹ àjẹjẹ tán ìbùkún ni orí ọ̀fẹ́ láti pa àṣẹ rẹ̀ mọ́ àtèmi àti ẹ̀yin ẹ̀mí mímọ́ yóò yọ̀ǹda rẹ̀ fún wa ìbùkún ni fún ohun tó ń ṣe ìyẹn ohun ọ̀sìn rẹ̀ ẹsẹ̀ ìkarùn wípé ìbùkún ni fún ọpẹ́ ìpò àkàrà rẹ̀ ẹsẹ̀ ìkẹfà ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá ń wọlé ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá ń jáde olúwa yóò mú àwọn ọ̀tá rẹ tí ó dìde sí ọ di ẹni ìkọlù níwájú rẹ wọ́n jáde sí ọ lọ́nà kan wọ́n sì sá níwájú rẹ ní ọ̀nà méje ara ìbùkún ọlọ́run nìyẹn fún àwọn tó pa àṣẹ ọlọ́run mọ́ mo tún ẹsẹ̀ yẹn kà olúwa yóò mú àwọn ọ̀tá rẹ tí ó dìde sí ọ di ẹni ìkọlù níwájú rẹ wọ́n jáde sí ọ lọ́nà kan wọ́n sì sá níwájú rẹ ní ọ̀nà méje ìlérí yìí yóò ṣẹ mọ́ ọ lára ẹsẹ̀ ìkẹjọ wípé olúwa yóò pàṣẹ ìbùkún sórí àká rẹ ìyẹn sórí iṣẹ́ rẹ sórí bísínẹsì ẹ olúwa yóò pàṣẹ ìbùkún síbẹ̀ ìyẹn tó o bá gbọ́ràn sí àwọn àṣẹ rẹ gbogbo orí ọ̀fẹ́ láti gbọ́ràn Ọlọ́run yóò yọ̀ǹda rẹ fún ẹ ẹsẹ̀ ìkẹsàn wípé olúwa yóò fi ìdí rẹ kalẹ̀ ní ènìyàn mímọ́ fún ara rẹ bí o ti búra tó ṣe ìlérí láti ẹnu àwọn bàbá wa láti ọ̀dọ̀ àwọn bàbá wa bí ìwọ bá pa àṣẹ olúwa ọlọ́run rẹ mọ́ àbò rí báyìí tó bá pa àṣẹ olúwa ọlọ́run rẹ mọ́ ìlérí àti ìbùkún yẹn yóò ṣẹ mọ́ ọ lára mo kẹsẹ̀ ìkọkànlá olúwa yóò sì sọ ọ́ di púpọ̀ fún rere àti ọmọ inú rẹ àti nínú irú ohun ọ̀sìn rẹ àti nínú èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí olúwa ọlọ́run rẹ ti búra fún ọ nínú ilé ọkọ tó wà yẹn yóò mú kó so èso yóò mú kó di ńlá lórí iṣẹ́ rẹ níbi iṣẹ́ rẹ yẹn yóò gbé ọ ga yóò mú kó rí ojú rere ojú rere ti ènìyàn ojú rere ti áńgẹ́lì ojú rere ti olódùmarè ọlọ́run olódùmarè yóò yọ̀ǹda rẹ̀ fún ọ yóò yọ̀ǹda rẹ̀ fún ọ. ẹ nínú ìwé proverb proverb chapter eight verse thirty-five ó wí pé nítorí pé ẹni tí ó rí mi ó rí ìyè yóò sì rí ojú rere ara pípa um àṣẹ Ọlọ́run mọ́ ìbùkún tí ń bẹ nínú rẹ̀ nìyẹn ìyẹn ni pé wàá rí Olúwa ẹsẹ̀ yẹn wí pé ẹni tó rí i ó rí ìyè ó sì rí ojú rere nínú oṣù yìí lórúkọ Jésù wàá rí Olúwa wàá yè tilétilé rẹ wàá yè wàá rí ojú rere rẹ̀ ẹsẹ̀ tó tẹ̀lé wí pé ẹni tí ó sẹ́ni tó ṣẹ̀mí ó ṣe ọkàn ara rẹ̀ níkà nítorí náà pa òfin ọlọ́run mọ́ mọ́ ṣẹ ọlọ́run o mọ́ kọlu ìránṣẹ́ ọlọ́run mọ́ ṣẹ ọlọ́run mọ́ ṣe lòdì sí ìfẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ṣẹ̀mí ó ṣe ọkàn ara rẹ̀ níkà gbogbo àwọn tí ó kórìíra mi wọ́n fẹ́ ikú mọ́ kórìíra ọ̀rọ̀ òtítọ́ mọ́ kórìíra ìgbékalẹ̀ ọlọ́run má ṣẹ Ọlọ́run kí ìwọ náà kó tún ẹsẹ̀ yẹn kà Proverbs chapter eight verse thirty-five and thirty-six lórúkọ Jésù nínú oṣù yìí ọ̀nà rẹ yóò wu Olúwa ẹsẹ̀ Proverbs twenty-two verse eight ó wí pé ẹni tí ó bá fúrúgbìn ẹ̀ṣẹ̀ yóò rí asán ká jọ̀ọ́ sá fún ẹ̀ṣẹ̀ nínú oṣù yìí pa òfin Ọlọ́run mọ́ kó o lè jẹ àwọn ìbùkún àti ọ̀rọ̀ tí ń bẹ nínú rẹ̀ kó o má bàa ká asán lórúkọ jésù yóò dára fún ọ wàá rí ojú rere wàá rí àánú gbà oṣù yìí yóò dùn fún ọ yóò sì dára fún àlàáfíà ni fún ọ bí àdúrà yìí fún gbogbo àwọn olùfẹ́ rẹ nínú kọ́ńtàtì bó o ti ń ṣe bẹ́ẹ̀ àtàwọn àtiwọ́ lórúkọ jésù ẹ ó rí àánú ńlá gbà ẹ ó rí ojú rere oṣù yìí yóò pè yín ẹ̀mí pò rírí ẹkún nínú rẹ̀ àlàáfíà ọlọ́run yóò jẹ́ tiyín nígbàkúgbà tí olórí áńgẹ́lì yóò fún pé àtẹ̀mí àtẹ̀yìn á gba Jésù jọba àlàáfíà rẹ̀ fún Jésù Olúwa ṣe dé mo wá fi fún ọ. Ìwà inú mi bàbá. Oh bàbá àwọn bàbá. Lion of the tribe of Judah. King in his majesty. Ruler of the universe. I tremble at your feet. Lion of the tribe of Judah.

wọn. ayé. Òkè àtìlẹ̀ mi. Oh gbogbo ọlá. Ọlọ́lá tó ga jùlọ. Ọlọ́rọ̀ tó pọ̀ jùlọ. Ológo tó ga jù. You are worthy. Ọba tó jù ìjọba níbi gbogbo lórí ayé nísàlẹ̀ ilẹ̀ aláìní pẹ̀lú.